ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú ojú ọjọ́ ṣíríṣí dáadáa ni mo bá yín. ẹ̀yin obìnrin kan ẹ jọ nítorí Ọlọ́run ó yẹ kí gbogbo wa mọ̀ pé kò sí nǹkan tó wà constant in life the only thing tó wà constant ní life yìí òun náà ni change kò sí ẹni tó wà láyé yìí tí kò lè change ọmọ òdẹ kì í dáràn láyé kí apẹ́ ẹ̀ má kà ṣe mọ̀ pé irú èmi báyìí sìn iṣẹ́ lèmi ń ṣe èmi ò kì í ṣe charity mi ò dẹ̀ lẹ́ni tó ń fún mi òun láti ṣiṣẹ́ kí n tó rówó ni and i'm a kind of person tó jẹ́ wípé mo máa ń wà led pẹ̀lú spirit mi to give ni ẹkún téèyàn ń sun kò kí ń kò tí ò bá ní move mi pé kí n fún ẹ ní nǹkan kò ní move mi ìgbà míì ó dẹ̀ lè send message sí mi kí n kàn ka message yẹn báyìí tó yẹ pé true message yẹn ẹ̀mí mi á máa sọ fún mi pé help ẹ ní help ẹ so i'm not the type tó máa wà sentimental so ẹ jọ nítorí ọlọ́run pàápàá wa ta wà labroad àwa kan à ń ṣiṣẹ́ ká tó rówó ni ẹ wò láti àárọ̀ mo ti sùn ojú mi ti fẹ́ mo tún múra mo ń lọ sí náìtì lálẹ́ yìí mo sùn látàárọ̀ ni bí mo ti ṣe dé látàárọ̀ ẹ rí pé mi ò lè jáde mo fi tọ́pìkì kan síta pé igbó àti oko dídó mi ì ní ṣe kọ́kọ́ lórí ẹ̀ lẹ́yìn mo sùn ni mo ṣi jíǹsì mo tún ti múra láti lọ sí náìtì kò yí sì láti rí owó nínú ìlú yìí so gbogbo ìwọ tó jẹ́ married woman àbí tó ọkọ fílẹ̀ wà á ti máa rí trait àwọn ìwà tí ò dá lára ọkọ láftà tó ti bí ọmọ kan ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ń gbọ́ lẹ máa kétí ìranù máa gbọ́ nǹkan tí wọ́n máa ń sọ wípé bí ọmọ ẹ sójú kan wẹ́rẹ́ lọmọdé ń bímọ ẹ̀ ńgbà tó bá ní kó bí ọmọ sójú kan tó bí ẹyọ kan tó wà nínú ìnira tí ò rẹ níbẹ̀ gbọ́ bùkátà tọ́dẹ̀ sọ fún ẹ pé kó pàdé ẹ kó bímọ ẹ sójú kan wọ́n sọ fún ẹ pé kó bí ọmọ ẹ sí inú ìyà kan ni wọ́n wá ní kó bímọ sójú kan tán ìwọ náà wàá jókòó síbẹ̀ wàá bí méjì wàá bí mẹ́ta wàá pàpà kúrò ń bẹ̀ wàá wá máa máa fi tí wọ́n ṣe yẹn wàá fi rin àjọ ayé tiẹ̀ wàá máa fi nírú àwa báyìí lára ẹ wò ó kò jọ o èmi náà bímọ tèmi o mo dẹ̀ mọ nǹkan tèmi náà fàyà rọ o so kò jọ rárá tọmọ bá ti nígbà táwa àwọn òréyàn ṣì wà ní kíní ní èékánná ìpàkọ́ nígbà tọ̀pọ̀lọpọ̀ wọn ò réyàn bá wọn sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń bímọ nísìn ẹ̀ ń rí oríṣiríṣi táwọn èèyàn advice yín ẹ jẹ́ ya jẹ́ kó rí yín pé tó bá ti bí ọmọ ẹyọ kan tó ti rí pé ọkùnrin ti yọwọ́ pàdí ẹ̀ mọ́ ọlọ́mọ kan kúrò ní pé kí ló bí tó bá tiẹ̀ máa bí míì fi ojú ẹ̀ sílẹ̀ kó lọ wẹ́lòmí alálùbáríkà tó máa bímọ fún ó lè má lówó gidi lọ́wọ́ but abẹ́ gbọ́ bùkátà bẹ́ẹ̀ ó lè ti torí stupidity tiẹ̀ ké irú àwa báyìí ká wá máa jẹ ìyà carelessness tiẹ̀ èmi ò lè jìyà carelessness obìnrin kankan o so gbogbo ẹ̀yin tẹ́ ń gbé tẹ́ máa máa sunkún àti kẹ́ ṣàánú mi mi láàánú tí mo fẹ́ ṣe fẹ́ anybody èmi gan béèrè àánú mo ń ìlú yìí tó bá dìgbà òtútù ó máa tutù kọjá ni tó bá dìgbà oru náà ooru yẹn máa fẹ́ pààyàn ni àwa tá à ń gbé nílùú tá à ń ṣiṣẹ́ tá à léèyàn kọ̀ọ̀kan wa tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wa là ń jẹ kò easy láti máa láti máa sọ pé bóyá à ń ṣiṣẹ́ níbi pé ẹ máa màmá ní ẹ ẹ jọ ẹ ṣàánú mi kò sáànú kankan bí kan àwa gan béèrè àánú àwa gan béèrè àánú ẹ má máa ẹ má máa wà careless kẹ máa fúnra yín wo nǹkan nǹkan tí ò dáa kẹ máa wò fúnra yín fúnra yín kẹ lójú kẹ nímú kẹ má lè ní pé jẹ́ kí n jẹ́ kí n caution ara mi o ó dà ní pé ẹ máa ń dìídì bímọ ẹ máa ń dìídì lọ wo àwọn ìwà yẹn because ẹ ti fi pé àwọn èèyàn kan máa eh, help yín àbáwọn kan máa support yín àbí irú yín tẹ ní àwọn èèyàn labroad irú yín tẹ ní àwọn èèyàn labroad ọ̀pọ̀lọpọ̀ yín tẹ ń gbélé ẹ ń gbé nǹkan re ṣe ju àwọn tó wà labroad lọ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti nílé lórí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ tún ní properties àwọn tó wà labroad ò ní nǹkan kan ẹ ń gbé nǹkan re ṣe jù wọ́n lọ yet àwọn yìí náà lè máa kógun mọ́ lọ́rùn lè máa máa sunkún sí lọ́rùn kẹ́ni kọ́kọ́ má sunkún sí mi lọ́rùn o ẹni tó bá wù mí bíbélì náà sọ pé màá ṣàánú fún tí bá màá ṣàánú fún ẹni tó bá wù mí tọkàn mi bá rán mi sí ni bọ́ mi ò kí ń ṣe charity èmi ń ṣiṣẹ́ ni iṣẹ́ owó tèmi ni mò ń jẹ mi kì í béèrè nǹkan pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ò ń ṣe mo ń ṣiṣẹ́ ni so ẹ jọ̀ọ́ kí ló dé tẹ máa ń take advantage àwọn èèyàn náà àwọn tó ń ṣe gan ẹ fún wọn lọ́kàn balẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run kéèyàn kọ́kọ́ má sunkún wá bá mi o ẹkún ò ràn èmi èmi ò mi ò fáǹsì ẹkún yẹn ẹni tó bá wù mí láti ṣàánú fún màá ṣàánú fún ẹkún yẹn ń bí mi inú ti ni torí mi ò réyàn sunkún fún nílùú yìí tí mo wà ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó dẹ̀ wà nílùú iná wọn ò réyàn sunkún fún ọ̀pọ̀lọpọ̀ tó ti ṣíwọ́ tó ti la òbú ẹ tó ti bímọ àkọ́kọ́ ó yẹ kó tó a ti rí ìwà tí ò dá nínú obìnrin yẹn nínú ọkùnrin yẹn kó pa òbò mọ́ wọ́n máa sọ fún yín pé bímọ ẹ sójú kan wẹ́rẹ́ lọmọdé bímọ ẹ bímọ ẹ sójú kan wà á bímọ ẹ sójú kan nínú ìṣẹ́ nínú ìyà ìdí ẹ wá ní mind pé ẹ wá máa di nuisance sí ọrùn àwọn tí ò bá yín Labo. làbòdókò please anybody má wá sínú inbox me. anybody má wá sínú whatsapp mi wá sunkún o mi ò ṣe mother christmas mi ì dẹ́ ṣe mi ò run charity organization yín ká TNT ní page me please mo dẹ̀ ń ṣiṣẹ́ ni mo ti lọ látàná sí alẹ́ ni mo dé láàárọ̀ mo sùn tuntun mo tún ti múra àti lọ nísìn mo ń ṣiṣẹ́ kí n mi ni o mi ò rí anybody and gbogbo ẹ̀yin for those of you tẹ́ ẹ̀ ń wá bá mi olú ọmọ kí n bá yín sọ pé àbí nǹkan ṣe yín ni èmi gọ́gọ́ fúnra mi mi ò lè kọnu mi ò mi ò mi ò eh itiju ìtìjú gan fúnra mi ìwọ̀nba ni mò ń bá MC sọ̀rọ̀ mọ́ débi pé màá wá máa sọ èmi gan fúnra mi ti bá ní nǹkan mi mi mi ò lè gbójúgbóyà pé MC pé kinní kan ká tó máa ní ẹ màá máa sọ pé kí MC jọ kó bá mi fún yín lówó àbí kinní kan ẹ má gbé yẹn wá bá mi èmi ò ń ṣe bẹ́ẹ̀ yẹn o mímọ̀ wọn tí mo mọ̀ wọn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bọ́ mi ò mọ̀ wọn láti gbé bùkátà lé wọn lórí o mi ò anybody tí bá mọ̀ nínú ayé mi mi ò mọ̀ wọ́n láti wà fà wọ́n wọnú bùkátà nítorí pé gbogbo nǹkan tẹ́ ẹ̀ táwọn olówó ṣe máa ń sá fún no matter bí ba bá ṣe lè lówó tó ìwọ gógó má máa ronú nǹkan tó máa gbà lọ́wọ́ wọn máa ronú bí wọn náà ṣe ṣe lè wà relevant nínú ayé wọn so that níjọ́ tó bá need help wọn wọ́n lè wọ́n lè come báwo ni ó ṣe ń wà relevant má kó ṣe gbogbo ìgbà nìyàn ń béèrè nǹkan lọ́wọ́ olówó bí ẹjọ́ fún mi ẹjẹ ṣe gbàgbọ́ no ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti mọ̀ wọ́n báyìí ẹ máa ti gbogbo ìbùkátà ìgbésí ayé yín lẹ máa gbélé tó bá pọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọrú MC yẹn gbogbo bùkátà ìgbésí ayé yín lẹ máa gbélé wọn lórí àtúbọ̀tán yẹn máa gbélé wọn lórí èmi ò ń ṣe bẹ́ẹ̀ o anybody má wàá bá mi pé gbogbo ẹ̀yin tẹ́ wá ń bá mi kí ni èmi ò ń ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ti sọ fún yín anybody ma béèrè contact ẹ ma béèrè contact MC lọ́wọ́ mi anybody má wá bá mi pé ẹ mi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ mi ò ń ṣe bẹ́ẹ̀ mi ò ń ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ jẹ́ ba mi ò ń ṣe bẹ́ẹ̀ ẹ má wá bá mi gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń sunkún mi lórí wọ́sọ̀ ẹkún yín ń bí mi nínú mi ò ṣàánú yín àánú yín ò ṣe mí àánú yóò ṣe mí ẹ lọ wá ṣẹṣe èyí tó ti ṣe mistake nínú yín ẹ lọ ṣeṣe aláàárọ̀ ẹ lọ ta pure water iru skit tí mo ní káwọn èèyàn ṣe sí káwọn èèyàn bá mi mú ẹni tó wì máa fún àwọn yẹn lówó torí mo rí pé mo lè fi owó yẹn ránṣẹ́ wọn lọ́wọ́ mo rí èèyàn kan tó sọ pé òun nídìí fóònù fún iṣẹ́ òun mo ti rẹ́ni tí mo ra fóònù fún bẹ́ẹ̀ o ṣiṣẹ́ o lọ làbò orí yín ti burú ṣá o lọ làbòdókó kémi wá máa fún ẹ lówó kó fi tọ́jú ọmọ nǹkan ṣe yín ni èèyàn kan ló bẹ̀ mí tọ́jú tèmi ni ẹ má wá bá èmi ẹ má wá bá èmi ẹ lọ wá nǹkan ṣe mi ò ràn charity Yinka TNT ni mò ń jẹ́ èmi náà mò ń ṣiṣẹ́ kí n tó rówó ni mi ì lóbò tí mò ń tà mi ì lára tí mò ń tà mi ì mo fẹ́ èèyàn mímọ̀ mo mo mo fẹ́ mímọ̀ sọ̀rọ̀ bọ́ mi ò kí ṣe mi ì fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ bùkátà èmi ò kí ṣerú ẹ̀ téèyàn bá ní ìjọ tó bá ti tó bá ti máa wọn èèyàn tó di pé every time every time bùkátà ló ń gbé pàdé tó bá yá wọn ò ní gbé kàn lẹ mọ́ wọn ò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ìwọ náà wà relevant nínú ayé èèyàn kó ṣe gbogbo èèyàn ni pé every time ẹ fún mi ẹ fún mi ẹ fún mi ẹ fún mi ẹ jọ nítorí Ọlọ́run kẹ́nìbọ̀dì máa bá mi o mi ní contract MC lọ́wọ́ ẹ má wàá bá mi ẹni tó bá fẹ́ bá wọn wọ́n fẹ́ àtẹ̀ṣọ́ wọn kó lọ bá àtẹ̀ṣọ́ wọn ẹ má wàá bá mi èmi ò ṣerú ẹ̀ ẹ gbogbo ẹ̀yin ẹ̀jẹ̀ ìṣàánú mi ẹkún yẹn ó ń kan mi lára ó ń rọ ó ń fọ́ mi lórí inú yín ń bí mi ni ẹkún yín mi ò ṣàánú ẹ̀ torí ẹ lajú yín lẹ̀ kẹ ẹ tó bí ẹgbà tẹ ti bí kínní ló yẹ kẹ ti pa òbó yín mọ́ kẹ dẹ̀ máa woṣẹ́ ọlọ́run kẹ má dì gbége ẹ lọmọdé bímọ ẹ bímọ ẹ sójú kan bímọ ẹ sójú kan nínú ìyà please oníkálukú fi mí sílẹ̀. Si ẹni tó bá bíbélì ti ní èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ mi èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún ẹ fi mí o ire o ṣàbàríkòlò dot com ẹ lọ rẹ́gísítà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra ṣàbàrí yàyà ṣàbàrí yọyọ fún àti dóbò ẹ sí mi lórí plus four four seven four zero four eight five one two three four